الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yọ́ olùgbọ́wọ́ àwọn ẹgbẹ́ àdìjọ kó ojúmọ́ kó ojúmọ́ àkó àṣepọ̀ ọdún aláàjọ kí a ṣe púpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlè fíkù fìdí ọ̀làdùnú gbẹlẹ̀mí kọ́ mímọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínmá center ní pápá abẹ́dẹ̀ lógún àṣọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà àkú àṣepọ̀ ọdúnfà ọlọ́run ajẹ́ ká ṣe wúkú ẹ̀ ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan lóbìnrin wọ́n ní obìnrin tí ó ń ṣe ìyílà lọ́wọ́ tó pé ó parí ìyílà náà aṣọ tó wá wọ̀ ọ wá fọ́ látàrí pé ẹ̀jẹ̀ ó dà sí níwọ̀nba ọ fàfọ́ títí ọmọ ṣùgbọ́n ó kù díẹ̀ lápá kan tó yẹ pé kò mọ́ ó tún wá wọ ọṣọ yìí àsìkò sọ̀láàtì wá bá ń bẹ̀ ó fi ṣe sọ̀láàtì ó ti gbà pé ẹ̀jẹ̀ ń bẹ́ńbẹ̀ tí kò bó tó tí ó sì ṣẹ́kù níbẹ̀ wọ́n ní ṣé irú sọ̀láàtì yẹn tí àwọn ṣe tó jẹ́ pé bí jọ́kìjì jọ́kìta làwọn tó ń ṣàkíyèsí láwọn tó rántí pé ṣé sọ̀láàtì yẹn sọ gbà àti pé ṣé bí ẹ̀jẹ̀ tó ṣe ṣẹ́kù ń bẹ̀ ṣé kò sí láì fi ń bẹ̀. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكي أول تتبع واوا يا أقوادو أدون رمضان ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa òní ṣe léyìí lásìmá ọlọ́wọ́n tún jẹ́ ká ṣe náà ọbẹ̀ ẹlẹ́dàá wa orí àti ìbùkún ńlá eléyìí ti máa ń ṣe fún àwọn ẹrú rẹ̀ látàrí bí ṣe Ramadan ọdún sì tún bá wọn láyé ọlọ́run bá yóò ṣe kárí àwa náà. lẹ́yìn wọn àgbà náà ìbéèrè tó níbèrè ṣe nípa ẹ̀jẹ̀ nǹkan oṣù eléyìí tó ṣe pé ó yí wọn láṣọ wọ́n sì rí wọn fọ̀ dáadáa dáadáa tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn wọ́n ti fọ̀ ó ti kó ń bẹ́ẹ̀ orípa rẹ̀ nìkan ló ṣẹ́kù orípa pípọ́n àti pípupa ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n ti gbogbogbò tí wọ́n fọ́fọ́fọ́ ọwọ́ orípa tó kù yàn kò ní ní wọn lára bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam wọ́n tún fọ́fọ́fọ́fọ́fọ́ dáadáa òórùn díẹ̀díẹ̀ tún ṣẹ́kù ní ọrùn rẹ̀ kò ní wọn lára rárá àmọ́ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn gangan ló kù eléyìí tó ṣe pé kò ì tí ì rí fífọ̀ wọn ń bẹ ń bẹ lẹ́jẹ̀ à eléyìí tó bá ti jẹ́ nǹkan tí ó pọ̀ láyé ibi tó wà ó pè fún pé kí gbogbo sọ láti ta bá ti firú aṣọ bẹ́ẹ̀ ṣe ká tuntun ṣe nítorí pé ẹ̀jẹ̀ bá ti pọ̀ ẹ̀gbin ni ẹ̀gbin bá sì ti ń bẹ lára a gbọ́dọ̀ fi irú aṣọ eléyìí tí ẹ̀gbin ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi ṣẹ̀sìn sòkun àwòwò dáadáa ẹ̀jẹ̀ yẹn bá ti pọ̀ ojú tí ojú ibi tó wà ojú ń ta lè pè ní ìwọ̀nba bí tọrọ ti ṣe fẹ̀ tó ma tó bá ti jù lọ àjẹ́ pé wọ́n fọ̀ dáadáa nítorí sọláàtì míì tí wọ́n bá fi irú aṣọ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ iwájú àmọ́ sọláàtì tó bá ti síwájú fún wọn ti fi irú aṣọ tí ẹ̀jẹ̀ irú eléyìí ń bẹ lára rẹ̀ ṣe wọ́n tuntun ṣe padà níbi ẹni ti ń gbọ́ àlàyé yìí báyìí báyìí báyìí hmm. lẹ́yìn ìjọba ìṣèjọ. jazakumullah khairan ya zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight òun náà ni nọ́mbà tí ẹ láǹfààní àti mẹ́kùrẹ́ wọlé sí fáwọn tó ń bẹ lókèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà insha Allah ẹ̀lọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ìgbẹ́ tí ń pè o. orúkọ mi ni abdulhamid agbẹ̀rẹ̀ láti orí kanara. ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ ojú wo ni islam kọ sí àwọn tí wọ́n ń talẹ̀ kan lóyún mẹ́ta ìbéèrè ẹlẹ́sìn ojú wo ni sàmùkọ sí àwọn tí wọ́n ń sọ mọ́ de ṣe àgbèrè ọ̀rọ̀ rẹ̀. islam kò fara mọ́ kẹ́ ẹ máa fọmọ ṣàgbèrè nítorí pé àgbèrè ṣíṣe ni islam pè gbogbo ọ̀nà tó bá sì gbé àgbèrè gbà náà ló ní ìyá tiẹ̀ lábẹ́ òfin lápèjúwe pé ẹni tó lọ ṣàgbèrè yẹn ọjọ́ so islam sọ pé màá tó ṣe pé ò tí ì lọ́kọ rí ò tí ì fẹ́yàwó rí lọ́wọ́ lọ ṣàgbèrè yẹn ìdáwó rẹ̀ jẹ́ gbọ́gọ́rùn wọ́n sì tún palẹ̀ rẹ̀ mọ́ bí ọpamọ́ fọ́dún kan gbáko. sọ eléyìí ó ti kọ́ ọmọ aburú àti ìbàjẹ́ àti àìdá tí ń bẹ nínú nǹkan tó ṣe. ẹni tó ṣẹ̀ yìí ìbájọkùnrin ìbájọbìnrin ìyáyé retí wọn lábẹ́ òfin tọ́lọ̀. Hmm. tó bá jẹ́ pé abilékọ bá ní ó jẹ́ obìnrin tó ti lọ́kọ rí kódà kọ́ mọ́ sí lọ́dọ̀ ọkọ mọ́ nísìn ọkùnrin tó ti níyàwó rí kódà kóbìnrin mọ́ sí lọ́dọ̀ rẹ̀ mọ́ nísìn bàbá tó lọ ságbèrè òfin ọlọ́run nípa pa ni wọ́n sọ lóko títí tí ó fi kú ẹ mọ̀ kó òun ohun tó ní ní tó fẹ́ fi kọ́gbọ́n máa ń tiẹ̀ ó ti lọ ó ti lọ ẹni tó bá kù ni ó fi tiẹ̀ fi kọ́gbọ́n ẹlòmínà bá ráyè ìbàjẹ́ tó ráyè àti lọ ìrégbè yẹn kò sí tàbí ṣùgbọ́n pé rírọ ní rírẹ ọ̀rọ̀ lọ́kùnrin sísá ni wọ́n sá lóbìnrin tó ṣẹlẹ̀ sí lágbájá o nǹkan ìṣẹ́kúrú rẹ̀ kọ́ ṣẹlẹ̀ sọ́tà ni àti wàá pé wọ́n ṣẹlẹ̀ sí mi so eléyìí ìjọba ẹ rí lábẹ́ òfin ọlọ́run gan ìbàjẹ́ tó bá ṣẹlẹ̀ pé ààrẹ nìkan ti ń fa àwọn ọmọ tí ń fi wọ́n ṣòwò nàbìbà tọ́wọ́ bá fi lè gbà lábẹ́ òfin tọ́lọ́run ọba tiwa nínú Islam yóò jẹ ìyà ìyà tó ṣe pé ó lè débi kí wọ́n lè ní kí wọ́n pa nítorí pé lèèyàn fẹ́ kí ìbàjẹ́ àti aburúkọ tàn kálẹ̀ ni so irú wọn kò yẹ kí wọ́n pẹ́ tí wọ́n bá pẹ́ lẹ̀ yóò ṣe aburú tí wọ́n pẹ̀ burúkú burúkú torí ẹ̀ kí ẹsẹ̀ ń tọ́ da ló ń ṣe owó burúkú ló ń pa kí sowó rere wàláì kí sowó rere hmm. bẹ́ẹ̀ náà ni irú àwọn tá máa ń fi tipátipá bá ẹlòmíì lò pọ̀ ọ̀nà ìbàjẹ́ gidi ni lábẹ́ òfin tọ́lọ́run bá ti wá tó má gbé yẹ̀wò ọ̀nà tó gbà sí òun náà lè pọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà islam nítorí pé islam ò fara mọ́ bàjẹ́ ó ti gbogbo ilẹ̀kùn tó lè gbé ní dédìí rẹ̀ ìlànà wo ni wọ́n mọ̀ tó fáwọn èèyàn láǹfààní fẹ́yàwó látòrí ẹyọ kan títí dórí mẹ́rin àà àwọn òṣèké islam ọ̀ wá fàyè lẹ̀ fún bàjẹ́ lóníkẹ́ fẹ́yàwó dórí mẹ́rin tó a rò pé ẹ̀sìn tó gbà fáwọn èèyàn láti fẹ́yàwó lórí mẹ́rin wọ́n á lè tẹ́jú lẹ́kẹ́ tí wọ́n á máa ṣe ìbàjẹ́ náà lágbọ̀n ọkùnrin sóbìnrin kó sì máa pàtẹ́wọ́ fún yín hmm. à onítọ̀hún gbà nítorí pé ẹni tó bá dán ó ti forí jálé agbọ́n nìyẹn kò sí tàbí ṣùgbọ́n pátárì rẹ̀ yóò di kókó náà ni hmm. Islam faramọ́ra ni kò faramọ́ bàjẹ́ ìyàwó ni kò fẹ́ ọkọ ni kò ní torí ẹ̀ ẹni tí ọkùnrin bá róbìnrin tán láwọn fẹ́ fẹ́ra wọn àwọn máa sọ fún akọ ẹ gbọ́dọ̀ pẹ́ lórí mi o kèsì kèsì ọmọ bàyìn bẹ hmm. pápápá tètè so yìgì torí pé tọkùnrin bá ń fọbìnrin tóbìnrin bá ń fẹ́kùnrin wọn máa fà mọ́ra wọn ni bí ìgbà tí erin súnmá gbé yìí sọ nígbà tí ìbá wa tètè so wọn pọ̀ lọ́nà tó dáa kò sí tàbí ṣùgbọ́n ìfẹ́ yóò padà máa di pé ó ń lọ́wọ́ rárá nínú àbúrò ṣẹlẹ̀ bàtà àbúrò ń bá wa ṣẹlẹ̀ ó wà dẹnu lẹ̀ ìran ti bá yọjú sí bàbá rẹ̀ ṣùgbọ́n kó tó di ká sọ igi àbí òye yín kò yé wa ọ̀daràn hmm. lẹ́yìn ìjọba kò ti ṣe jẹ́. Hmm. wọ́n ní ìbéèrè lọ́kejì ẹni tí ń talẹ̀ fún èèyàn méjì ilẹ̀ ẹ̀rọ kan fún èèyàn méjì mẹ́ta ọ̀daràn náà ni. Hmm. òfin ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá gba ilẹ̀ lọ́wọ́ ẹnìkan nígbà àbòsí àdéhùn anábì ni ọ wọ́n fún lọ́rùn jọ gbẹndà òkè <laughs> ilẹ̀ ọ̀kan gáfúrà lọ́rùn wa róńdè hmm. wọ́n á ní ilẹ̀ méjèèjì wọ́n fi fún yàn lọ́rùn jọ̀gbìn hmm. a àti ṣàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ilẹ̀ bóyá ni wọ́n gán tiẹ̀ ṣe láti pìlẹ̀ bàbá baálẹ̀ hmm. bóyá lẹ́yìn ṣe láti pìlẹ̀ bàbá báwo lẹ́yìn ṣe láti pìlẹ̀ ìwọ wọ́n nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ o ti wá bẹ́ẹ̀ ìlérí ìyá mm-hmm. wípé wọn náà gbalẹ̀ ń gbàbò sí ni mm. ọ̀wá tí wọ́n fẹ́ tà fáwọn èèyàn ń tààbò sí nígbà tó tí wọ́n tà tán tí wọ́n tà fẹ́yàn méjì mẹ́ta pé alágbára ni ó padà já má lọ́wọ́. Mm-hmm. sọ Islam ọ̀faramọ́ gbogbo orí eléyìí o bóyá sẹ́yìn lẹ́ni lọ́nà tó dáa ẹ ta lọ́nà tó dáa ẹ mójú kúrò ń níta bá ti tà. ìwé ah, ìsìnkú ra búrẹ́dì lórí igbá ẹ̀yà kan wọ́n á fi búrẹ́dì mi mo fi ń ṣèkejì ata àbí bọ́tà ni mo fi sí. Si àbọ̀ ọ̀lẹ̀ ni mò ń fi ń jẹ kí lọ́kàn yẹn ń búrẹ́dì mà. ẹni tó nílẹ̀ ti nílẹ̀ hmm. wọn àgbẹ̀ ńgbà tí àtàfúnjọ níjọ́ sí wọn náà ilẹ̀ àtàfúnfà ẹ wá wòye káńtà lọ ní ìsìn. àbíkán ọdún gbọ́ èdè wá sí yóò tún wá gba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò tún wá lọ tún kàfẹ́ lómi à ọ̀dájú pọ̀ dára lẹ̀ lómi hmm. náà bẹ̀rù àtúbọ̀tán. Hmm. so èèyàn gbọ́dọ̀ ṣerú rẹ o èèyàn gbọ́dọ̀ ṣerú rẹ lábẹ́ òfin ẹ̀sìn Islam ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń béèrè òfin ẹ̀sìn Islam ń pa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbí ká máa rántí pé àwa náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gidi. Hmm. torí pé lómi ń béèrè òfin ọlọ́run nípa nǹkan báyìí òfin ọlọ́run pa nǹkan báyìí èyí sì ṣe mùsùlùmí tí mójútó ẹ̀sìn islam. fẹ́bí hmm. olóògbé fẹ́ jàǹfààní islam nígbà tí wọ́n jẹ́ ẹni tó jìnnà sí islam. la ilaha illallah ah. la ilaha illallah. hello hello o ti já ẹ ń gbà ìpele mọ́ darapọ̀ wọn ní ìkànnì ojú wo ní wọ Facebook ẹ máa fi ọ̀làdùn ní bẹ̀lùwá ẹ̀ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ kìtìkìtì inshàlá plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tí ń pè. láti wo. Hmm. tí a bá ní parọ́ fún mi a gbọ́ yín kétékété o bóyá kẹ́ bá a gbóhùn sókè díẹ̀ sí i. ìbéèrè tí ó wà ń bí wọ́n ní ṣé ó tọ́ lẹ́yìn ṣé ó tọ́ ká ṣe sọ láti lẹ́yìn ìmáàmù tó jẹ́ pé yóò ṣe tàṣáwù ṣùgbọ́n kò mọ sọ̀láàtì lè Ibrahimiyya kò mọ́ ké bákan náà ọ̀dà ẹ jẹ́ kí n ṣe báwọn náà. alhamdulilayi àkọ́kọ́ ni pé kìí ṣe pé ìmáàmù mi ìtẹ́rí tí èké òun kìí ṣe pé kò mọ̀ ká o nítorí ṣẹlẹ̀ ni pé n tó kà nínú tírà màlìkíyà àwọn tírà màlìkíyà làwọn èèyàn ń kà bíi ká pé eh, Mukhtasar أبي عشماوي أبي آه، العزية الرسالة ترى مختصر خليل إن دعوا أن صفونا يعني أن ترى أن كتباتي سيتشهد ويجب أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله قلتوا قل سلام سويتينو تفيدكم عن الإمام من سلام به فشكوين تدقى أن كي دان دان دان في قاسة الصلاة الإبراهيمية àmọ́ tí báwọn bá jẹ́ pé ọ̀wọ́ nǹkan tó ń mánu kọ̀ ká nǹkan míì kò sì rí nǹkan míì gbọ́ à ń bẹ́lọ̀ kọ́ pé sọlá ti rẹ̀ náà lálàáfíà àmọ́ wọ́n tó ti mà àfi kò sí náà. Hmm. hello. ọkọ̀ yìí ẹ ti ń pè yẹ bá agbóhùn dáadáa o. orúkọ mi ni olùdákẹ́rẹ́ ìjọba ti máa di ilé iṣẹ́ látọ̀fẹ́ rẹ̀ lọ. ìbéèrè yìí bẹ́ẹ̀ mi ni pé ẹ̀dá kan ẹni tá a rí pé èyí náà tó kéwú ó sì ṣe èyí náà ó kéwù rà nìyẹn ó sì ṣe èyí náà. so ó wá mọ ọmọ wa méjì pé tí tó tí wọn fi ọtí kéèjì kan kalẹ̀ fún wọn mú tẹ́ ó sì ṣe ibi bẹ́ẹ̀ láti lè kí ni ìdáyé kí ni ojú èrè ti fún àwọn kìnìún ó ti sọ kankan ó láwọn àgbẹ̀ tá à ló gan ó ní èmi ọlọ́gbẹ́ náà fi wọ́n pé báwa náà ṣe ń kọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ sí rẹ̀ lórí fẹ́fẹ́ kò sí ibi fẹ́. ọ̀pọ̀ ni pé ń wà lùdánù ṣáájú ẹnìkan èrò rẹ̀ nìyẹn hmm. kìí sì ṣe dandan ni kí èrò rẹ̀ ṣe hmm. nítorí pé téèyàn bá ń dáràn títún fọ́nrán tí fi ń ṣayọ̀ hmm. adájú pọ̀rọ̀ rẹ̀ léwu púpọ̀. ó tún fẹ́ súnmọ́ pé irú ẹni tẹ́ ẹni mutí báwọn bóyá yìí náà jáwé sóbì ni hmm. ẹni tí wọn bá gbé kátàn ọtí kan kalẹ̀ fún hmm. ó lè mú tán lákùn hmm. ẹ tí wọn bá gbé kátàn bíjú mílìkì sílẹ̀ fún yẹn bó ti ṣe mọ ẹlẹgbẹẹ kátàn ọtí mọ pé kátàn ọtí tóbi ju ti bíjú mílìkì lọ ẹ ẹ tí wọn bá gbé kátàn bíjú mílìkì sílẹ̀ fún yẹn tí wọn sì jọ kánjú à àfa ńgbà tí ìbá ẹmu mẹ́fà ó ti wá bí jókòó. wọ́n ti jọ ẹ torí gbogbo àwọn míì ẹ̀ kà máa ń jáwé sóbì lásán. wọ́n ní ó mú kátàn ọtí tán òun gẹ́gẹ́ bí ó pin ẹni. so àkọ́kọ́ ọtí èèwọ̀ ni. Hmm. tó bá wá jẹ́ pé ń bá mú ń fi ń sayọ̀ ẹ̀rù ń bà wá. kó máa jẹ pé ń ṣèṣe pé ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fóun hmm. àti kó tún wà lè jẹ́ ń nà ṣáájú yín. Hmm. ẹ̀rù ń bà wá kó má di kèfèrí. Hmm. nítorí pé fún ọlọ́run sọ pé ẹni tí máa ń ṣe tọ́lọ̀ ṣe léwọ̀ níṣẹ́ pọ́lọ̀ ti ṣe lẹ́tọ̀ fóun tóun onítàn ti di kèfèrí o sọ̀rọ̀ léwu púpọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé ṣe wàlímà kọjá mọ̀ kankan wàlímà ló sì pé náà rẹ̀ jẹ́ tí yorùbá máa fi wọn <laughs> tọwọ́ kan ọma ọmọ tó ló ṣe wọlé mọ̀ fún ló ti di ọmọ yìí hmm. ó lè mú tán. so ọjọ́ bó ti ṣe jẹ́ wàlé màá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ náà ni hmm. ọmọ tó yẹ kó kí ó kàkà ké akọni tí ó ké lójú àwọn èèyàn tí inú ṣe ó ké orí ọ̀dàrú hmm. so ẹ máa kówó Hmm. sọ ẹ má fi wàlímà ṣe kẹwọ́ máa ò pé lágbájá ṣe wàlímà mutí o lágbájá ṣe wàlímà ń ṣàgbèrè o hmm. ẹ pọ̀ dàrán ń ṣàgbèrè hmm. ọ̀daràn mutí wàhálà kẹ̀dá. hello. Hi, Wàhálẹ́gùn Sálàmù Ràhùnláhi Bùrọ̀kàjọ́ kan ìwé tí ń pè. Kánsà ni látòkè. Ẹgbẹ́ sà, kí obìnrin máa ń ṣe àìdà lọ́wọ́. Àbúṣe tí ẹ máa ń ṣe kó tó sùn àlè rẹ̀ ṣé tí ọba ṣe tí kò sí ìjìyà kankan fún mi. àkọ́kọ́ nǹkan oṣù pẹ̀lú àlùwàlá wọn takora wọn sọ̀rọ̀ máa bẹ́ẹ̀ ti ń sin nǹkan oṣù yẹn ẹ má ṣàlùwàlá kẹ́ tó súnmọ́ hmm. ìtàbátà débi tẹ́ ti sùn tẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀yẹn ṣàdúrà tá a máa ṣe kó tó di pa sùn ó ti tó. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ìgbẹ́jì ń pè wọ́n. ilé mi sí sọ̀rọ̀ láti Lagos. ìbéèrè yín. naam ó ní ẹni tí ó bá tó bá ẹ̀bí olóyún bímọ sùn so ó wà nígbà tó wá nígbà tó wá gbọ́n wá yọ̀ mọ́jọ́ gbà so nígbà tí ọmọ yẹn wá ṣaláìsì so ìgbà tó bá wá di tó bá wá lóyún ìgbéyìí. so ọmọ yẹn tí wàá bọ́ sáwọn dá rọmọdọ́ sọ pé ti di rọmọdọ́ méjì sí wọn hmm. ìgbà bẹ́ẹ̀. so báwo ni wọ́n ti máa ṣe báwo lọ́ ti máa ṣe wọ́n ti ṣe two bíà o wọ́n ti ní ọkọ sọ pé wọ́n ọ̀la àwọn èèyàn tún máa gbà padà sọ pé ramadan méjì nìyí náà lọ sí báyìí ṣe. wọn nídìí láti ṣe fídíà nǹkan sọ tẹ́ máa ń sọ fún pé fídíà lẹ́sẹ̀ ọ̀rọ̀ yẹn ò dọ́gba. Hmm. apá kan náà àwọn sọ̀hábà sọ pé fìdí àlẹ́ ṣe ṣùgbọ́n kò dọ́gba kò dọ́gba níta à ń lò ní ẹ̀rí ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ jù hmm. so ńlá máa fi ń ṣe ìdáhùn ìbéèrè táwọn yẹn bá ń ṣe nípa ẹ̀sìn hmm. torí báwọn sọ̀hábà yẹn fi aboyún àtẹnitẹ́ rè mà wọ́n fi wọ́n wí arúgbó kùjọkùjọ ni ẹ̀yin sì ti mọ̀ pé arúgbó kùjọkùjọ ní ti ń ṣe kò ní kó ń bẹ̀ kágbọ̀ wá di ìwé yóò kú náà ni ìrọ̀rùn tiẹ̀ ń lọ sàárè ni. ntí ń ṣe òní gbànú bẹ́ẹ̀ bí kan tó sì tún sí pé ògbó ní orógùn wọn ṣe tí máa ń sọ jọ́sà <laughs> gbàdéwò kò sí kò sí dípò náà náà máa bá hmm. so torí délé àti ẹni tí ń rí mọ wọn dàbí ẹni tí bà ń ni hmm. yìí ṣe ni láéláé wọn bá hmm. so bẹ́ẹ̀ náà lóyún máa lọ láéláé padà bí ma náà lẹni tí ń mọ kò lè máa lọ láéláé. yóò padà gbọ́mú lẹ́nu rẹ̀ náà ni hmm. torí délé ẹ̀sán gbèsè ń padà ni lópin ìgbà tó bá ṣe é pé ẹ bá fìṣirò sí iye ọdún tẹ bá jẹun káyipẹ́ ẹ jẹ Ramadan ọdún méjì oṣù méjì gbáko nù ẹ̀sán padà ọlọ́run ràn yín lọ́wọ́ hmm. sọ̀rọ̀ ẹ̀sìn máa ṣe láì jẹ́ pé ẹ fi falẹ̀ nísìnyí ẹni jẹ́ kí ti ọdún yìí kọ́dún mi ò tún bà hmm àmọ́ tó bá jẹ́ pé ọdún mi bá ti bá a báwọn káyé sì ń gbẹ fún yín láti gbà kó tó di pé rọmọdún ọdún mi dé hmm. àwọn sọ pé kì í fi falẹ̀ hmm. tó ń tipẹ́ san rọmọdún yẹn padà gbogbo rẹ̀ ẹ tún máa bọ́ aláìní kọ̀ọ̀kan lórí sísan tó jojúmọ́ padà hmm. yẹnni kí ẹ ti san ẹ tún bọ́ aláìní kan ìbáwí ti fífi falẹ̀ tẹ́ fífalẹ̀ ṣe lóyún bó ti ṣe jẹ́. Jazakumullah khairan. 090516454438 090516454438 ẹ má gbà pẹ̀lú ẹ mọ́ ní ìkànnì ojú ìwòrán mi wọ Facebook ẹ má iṣẹ́ rẹ̀ ẹ má láìkì bákan náà kẹ́ mọ́ fọ́lọ́ ẹ̀ pẹ̀lú plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Sorry. Wa aleykum salaam wa rahmatulah. Ó kàn yín bí ẹ ti ń pè o. Làmúdì ló soro láti wo. láti ẹgbẹ́ kù. ìbéèrè yín. wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́jú. hello. wàá lè sọ̀rọ̀ àwọn ẹ̀sùn ìlà ọgbà ìwé ọdún pé. láti bọ́ọ̀tù ló sọ̀rọ̀ láti ètò mọ̀tò. ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé obìnrin tó wà bóyá ó ti bímọ ó wá ṣe family planning so ó wá. àwọn ògbẹ́ iná o. ìgbà tó wá ń ṣe dámàlè. à ń gbọ́ yín báyìí wáyé kò sọ́ra mi. so ó ṣe family planning. so ó ti ṣe jù ó wá bọ́ sínú àwẹ̀ mhm. ó wá ṣe nǹkan oṣù rẹ̀ normal thing bí seven days ló máa fi ń ṣe but látàrí mẹrin tí mo tó ṣe yẹn ó ń lọ bí fourteen fifteen days. ǹjẹ́ bí wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ ní pé ṣé ó lè máa tó bá ti débi seven days tó wọ́n ti tún nínú ẹ̀jẹ̀ yẹn ó dá ṣé ìbá dá ṣé lè wẹ̀ tó máa bá ààrẹ lọ àbí ní ṣe fourteen days àbí fifteen yẹn tó máa bá ààrẹ lọ alhamdulilayi àti mọ̀kọ́lọ́ ọ̀rọ̀ ọkọ̀ àkọọ́lẹ̀ pé kí ẹ máa fi fourteen àbí fifteen days ṣe nǹkan oṣù. Hmm. ẹ̀yin náà ti mọ̀ péjọ́ méje péré náà lẹ́ máa fi ṣe. Hmm. látàrí pé ẹ lọ ṣe àfọwọ́fà hmm. family planning ń lọ fẹ́ sọ yín di ẹni tí ń jókòó kalẹ̀ fúnjọ́ mẹ́ńlá àbíjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. torí ẹ̀ ìyẹn tí òfin ọlọ́run ọba tó dá lẹ́jọ́ lórí ti yẹn ni péjọ́ méje péré ní nǹkan oṣù yìí lẹ́yìn ìjọ méje yẹn wẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tí máa ń wá lẹ́yìn rẹ̀ kà fún istihaba hmm. ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ kò pé kóbìnrin kọ́ máa ṣe sòyàm kò kọ́ máa ṣe sọ̀dá kò ní ọmọ máa ṣẹ̀sìn ẹ̀rọ bí gbogbo rẹ̀ ṣe ń ṣe jẹ́. hello. salaamaleykum àti wabarakatu. waaleykum salaam wa rahmatulahi wa barakatu wọ́n kọ́ ibi ẹtí ń pè. orúkọ mi ni abdulhasi láti Àbújá. ìbéèrè ìbéèrè mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tó wà ní pé àkọ́kọ́ náà ẹni ẹ ti wà ní ní mọ́ṣáláṣí fún ọjọ́ Jímọ̀. ẹni ẹ ti wà ní mọ́ṣáláṣí lọ́jọ́ Jímọ̀. Mhm. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹni ẹ ti mọ́ṣáláṣí lọ́jọ́ Jímọ̀ pé máàmù wa ń ṣe yútúbà lọ́wọ́ máàmù wa ti wá sórí sí ìsí ìmáàmù kára gbé ìdúró àlọ́ alẹ́ wa já tó ìgbà tí ó padà dé ó ti bá ìmáàmù ó ti gbé ìdíje lórí nìkúrú yáàsì ìyáàsì pẹ̀lá ó ti bá ìmáàmù lórí ìsí ó ti bá ìmáàmù lórí ìsí bẹ̀ tó gbá wọn tó ti ìfẹ́ ẹni yẹn pé ó bá jìnnà àti ìbára tó tó lè fi. alhamdulilayi ẹni tí kò bá rákà kankan nínú sọláàtù jọmọ́á torí ìmáàmù ti gbórí sókè gan ní rákà ẹlẹ́kejì láti rúkú kó tó di pọ̀ padà débi tó ti lọ tún àyọ̀ àlá rẹ̀ ṣe bọ́ fẹ́ kó sókè tó wà nínú mẹ́sàlásì tẹ́lẹ̀ eléyìí á sọ pé kò bá jùmọ̀ ìgbà tó bá dé yẹn tí ìmáàmù ti sẹ́mi Allahu liman hamida tó ti gbórí sókè látara pọ̀ mọ́ ọ pẹ̀lú àníyàn kó n fẹ́ ṣe sọ̀láàtù ọkọ àdúrákà sọlá ẹnjọba báraka kan nù sọlá ti bá sọlá ìwọ òsì báraka ọba tó ráka kan ò bá sọlá ti yẹn torí àníyàn sọlá tó dọ̀hùr ló fi darapọ̀ mọ́ ìmáàmù tó bá fi lè fi àníyàn jùmọ̀ tó bá fi darapọ̀ mọ́ ìmáàmù tí ìmáàmù bá ti sálámà tàì sálámà sọlá ti tẹ ti bàjẹ́ ń bẹ̀ yẹn níbi tó bá dé òkúkú bá tẹ́lẹ̀ náà wàá ṣẹ̀ṣẹ̀ wàá tẹ wàá ṣe kọ́mà wàá ṣẹ̀ bẹ̀rẹ̀ sọlá láti ibi tó bá ìmáàmù yẹn o ò bùkátà láti tún nǹkan ọmọ kankan ṣe máa tí màá bá ti sálámà wá kàn dìde ni wàá máa bá sọ látò bọ́ọ̀rù tiẹ̀ lọ. ẹlọ́run hmm. ẹlọ́run kò yín o. àgbàdo yìí ń sọ̀rọ̀ láti tẹ̀lé. láti. ọ̀gbẹ̀gbẹ́. ìbéèrè yín. wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ọjọ́ ìrẹsì ìtajú rẹ̀ ló. ọ̀rọ̀ kí lẹ fẹ́ mi. ọ̀rọ̀ rọ́jú lò. àwọn ọ̀gbọ́ ẹ tún sọ ẹ tún sọ àgbọ̀ lá. ìtajú rẹ̀ ló kò pa. sọ à ń gbọ́ yín. ó ní ẹtí wá ti wà sí o ṣé ó bá béèrè pé ṣé àdéhìsì ló ní kájú rẹ̀ ló kò pa yàgbẹ́ àrà kọ̀ọ̀hán pẹ̀lú kọ́ bẹ̀rẹ̀ sọ fún wa ṣé o tó bẹ̀rẹ̀ yẹrí pé àwọn àyà tó wá pé ó sì lè kí bá lẹ́yìn ẹ̀yìn nǹkan tó ṣe báwo wá ni títí gbà ó sì wáyé àti jìyà iṣẹ́ rẹ̀ náà yẹn. ọ̀pọ̀pọ̀ kò sáyà tó sọ pé tí èèyàn bá ti ṣe zina yẹn tó bá wá túbà lẹ́yìn ìgbà tó ti bọ́ sọ́dọ̀ adájọ́ kan filẹ̀ hmm. kò sí. àdìsí wa tó pọ̀ èyí tẹ̀ ń béèrè bá ń tẹ̀sí mọ́kọ́ tán kò lè di làrúbá ọ̀ yẹ kẹ́ ẹ̀ máa àdìsí yẹn bẹ́ẹ̀ rí lọ àdìsí àwọn pọ̀ kọjá pọ̀ kọjá tó lérò láwọn àdìsí tó sọ nípa pé wọ́n sọ ló kó pa ọlọ́run bá sọ nínú àyà alukur'an kí wàlẹ́bẹ́ni tìyá ni hàmínkùn fa'adu huma fa'intaga wà sọ́ha fa'aridu àdúhùmá. واللاتي يأتين الفاحشة من نسائكم فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا حديث النبي وهو قل خذوا عني خذوا عني قد جعل الله لهن سبيلا السيد بالسيد الرجم والبكر بالبكر جلد مئة وتغريب عام حديث كتاب البخاري مسلم قالوا أقوى Hmm. ọ̀pọ̀ ọ̀rọ̀ pé wọ́n sọ wọ́n zina ló kù tí ẹni pé má ṣe zina ẹ̀rú ṣe ló máa bá wò <laughs> ẹni tó ṣe zina torí tó bá kọ́ ń lò fún ọlọ́run gangan ni hmm. ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ nà hmm. látàrí ìbàjẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ẹlòmíì zina yẹn ó ti gbé wọ̀ bí ẹ̀wù. àwọn mustachirikun orientalist. àwọn òyìnbó tó wá kọ́ nípa islam tó fẹ́ bà islam jẹ́ àwọn ló ń bẹnu àtẹ́ òfin yẹn. ẹ̀yàn pé òyìnbó ń polówó bàjẹ́ ni sọ àtàwọn mùsùlùmí tó wá fáwọn náà gbẹ́sìn yìí tó wá gbé irú àìdí àwọn òyìnbó yẹn làwọn ń gbé ká àwọn ló máa ń takò òfin yẹn hmm. sọ wọn sọ pé àwọn rí nínà yẹn lẹ́gbàá ṣùgbọ́n àwọn òrí sísọ yẹn ló kó ní alukurani ìwọ ọmọkọ alukurani àti sunna ọ̀nà kan náà ni wọ́n rìn hmm. alukurani mọ́fin wa sunna náà mọ́fin wa hmm. ẹ̀rí wo lọ sọ pé kọ́ mọ́tẹ̀lẹ́ ìtọ́ba wa nù sunna ọ̀gbọ́n tọ́lọ̀ sọ ni wọ́n má àtàkùn rọ̀ sóòlù fọ́kọ́ bẹ́ẹ̀. وما نهاكم عنه فانسوا دانك بقى مواطنيات بقى بقى النبي صلى الله عليه وسلم ما سوفين كيك اباتي اباتي سو اينا ان جابو اما وكو انسان يلوكو قال ايا وا ايا وا ايا وا كون منسوخة تلاوة محكمة حكمة سو اه اه كما سو سبنا فرانتان تجيبي عمر بن الخطاب رضي الله عنه ولا رمبالي kásìkò kan mọ́ àdéhùn abáwọn èèyàn láyé kí wọ́n sọ pé à ń sọ oníṣìnàbílẹ̀kọ ló kò pa àwọn òrìnnà alukurani hmm. àwa rí ní tiwa ká hmm. a sì lò ó lójú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́ sàwọn àdéhùn tó wà ń bẹ ọ̀pọ̀ gan hmm. sọ̀rọ̀ náà la sọ pé ìgbà tí wọ́n mú kọ́ tí ń bẹ léde làrúbá ó yẹ kó lè mọ̀ kánú àwọn àdéhùn yẹn lẹ́yìn ìjà bó ṣe jẹ́. ẹ lọ́run ó kọ yín rẹ sí ń pè o. ìkùrẹ́ náà ló sọ̀rọ̀ láti mọ̀wé. láti. ìlú mọ̀wé. ìbéèrè yìí. nǹkan tó fẹ́ bèrè ni pé ṣé ètò wà àbí lànà wà fún owó àṣìṣe. ọ̀dà. nọ́mbà tù ṣé bí ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn sọ àbí báwo kò tí ì yé wa o ṣé ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa arúmọ́rọ́ àbí kí ni. ẹni bá wà ní bẹ́ẹ̀ ní fífi méjì. alákọ̀ọ́kọ́ náà ni pé ìlànà ṣé lànà wà fún mi láti ṣe. ìgbàlérò pẹ̀lú lànà. àbí àlàyé bá a ti ṣe ṣe arúmọ́rọ́ lè ń béèrè ní ah, tó gbà lérò ní tí sáà náà máa kó yẹn lọ múra tó gbé yẹn tó bá yẹn wọ. ẹ̀hẹ́ ṣé ìwé ẹ̀sìn sì lárí ẹ̀ bóyá tí ẹ bá ti gbé wáyé ẹ lè jù padà kẹ́ fi ẹ̀ fún wa ẹ lọ́wọ́. sà. ó kọ́ ibẹ̀ tí ń pè o. Túndé ló sọ̀rọ̀ láti bèbí area. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé àwọn èèyàn kan wà nínú ẹ̀sìn Islam ọ̀pọ̀ ọ̀pọ̀ àbí àwọn mìíràn. Wọ́n á máa sọ wípé táwọn bá fẹ́ yàwó kìíní, wọ́n á fẹ́ yàwó kejì. Mo lẹ́nìkan tó súnmọ́ ni, ó fẹ́ yàwó kìíní. Ẹ̀nà ẹ̀nà Mr. Túndé. Yes sir. Kí ló kọ́ ọ sí gangan? Túndé lórúkọ mi. Ah ṣé mùsùlùmí ni. kírísítẹ̀ ni. ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ má wọ̀ ọ́ ẹ̀yẹ má wọ̀ ọ́ rí ẹ lọ́wọ́ kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè yìí. orúkọ mi ni taofik mo ń láti kọ́tọ̀. láti kọ́tọ̀ rò kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé níjọ́ àràpá hmm. àwọn tábà lọ tábà ti ní àjì a máa gba àwẹ̀ oníṣòwò kan wà pẹ̀lú àwọn èèyàn ó fura jọ ní mọ́tàásí ẹ̀yìn òní jáde ní mọ́tàásí lọ́wọ́ gómìnà tó máa kápá ìkíni yẹn ní èyí èyí kan nìyẹn ìkejì mo gbọ́ èsì pa dọ́kítà ìdáhùn ìlú ní ọ̀rọ̀ lónìí òṣèré àdóso ní ti pẹ̀lú olùbá ní ọkọ̀ máa ń bẹ̀rẹ̀ náà ṣe ń bá tó ti tẹ̀ ẹ̀ owó nítorí tó ń gbé ẹ̀yọ́ fi lọ́ọ́ bá wọn wọ́ọ̀kì yìí lóńtò lé gbà àwa ní ṣe wọ́n mú láyà fún àwọn pé àtàwọn ní àdúgbò ìsàkọ̀ àtàwọn ní ìlú ìsìnkú pàdéjù wa. ó lè bá wa léèyàn ó sì ó di fọ́ọ̀tì ló ó ti lẹ́wọ̀n. àwa ń sáré fún àdáwó láti lè jẹ́ pé wọ́n gbé bàrẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀dà padà. ìjẹ́ láwa náà kò yẹn tí ó ti ya ìyá àrídá yìí. ìkẹta nínú béèrè ìjọba ká apá òsì mọ́ṣáàtì ìjọba ó wà lára ká ṣe kí nínú ayé. náà náà náà náà ó ti yé. náà ó ti yé. alhamdulilayi tó bá ti jẹ́ àràfà sunna nabi sallallahu alayhi wa sallam nná ni kí gbogbo ẹni tó rà sí ní àràfà kó sọ sí yá ní ọjọ́ yìí báyìí nítorí ọlá ńlá àti ẹ̀san ńlá wọn máa fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún tá a wà àti ọdún tó ti síwájú rẹ̀. eléyìí jẹ́ nǹkan tá a máa ń ṣàmìyàn lójú kòkòrò kan ṣe lọ́jọ́ àárọ̀fẹ́ ṣùgbọ́n ní ọjọ́ àràfá yìí náà hàn àbí ọjọ́ àràfá náà ó ń bẹ ní nǹkan tí gbogbo akákan mojú tó ń bí kíbi tàbá wa la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala nabi sallallahu alayhi wa sallam ní afdalu du'a du'a'u yawmi arafa wa khayru ma qultuhu ana wan nabiyyuna qabli. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أدعى الله لا جل أدعى عرفة nítòsí lóore jù tèmi àtàwọn ànábì tó síwájú mi sọ lọ́jọ́ àràfà náà ní gbólóyè ànábì ò sọ wípé láràfà ìyẹn ni pé àtẹ̀ntọ́ láràfà àtẹ̀ntí òsì láràfà ó yẹ kí gbólóyè kọ́ máa wáyé púpọ̀ lẹ́nu wa lọ́jọ́ yẹn. so ń tẹ́ wá ṣèbéèrè nípa rẹ̀ páwọn èèyàn máa ń kó jọ sínú mọ́ṣáláṣí ní ọjọ́ arọ́fà láwọn ààyè kọ̀ọ̀kan láwọn ìlú kọ̀ọ̀kan so àwọn ẹlòmíì máa ń fi tiwọn sẹ́yìn sọ̀láàtì láàsù wọ́n máa ń pè ní àtàríf lédè lárúbáwá báwọn náà ń sára fáńbi táwọn wà kọ̀bá sọ́nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó wà lára fáni kan àwọn náà lẹni tó ṣe pé wọ́n wà nínú pápá àràfá yẹn wọn àgbọ̀dọ̀ jáde kúrò nínú rẹ̀ títí tó fi di pé òun wọ̀ bá tó òun bá ti wọ̀ bá wọn lẹ́ni tó dúró tó ń ṣàdúrà wọn ní jókòó àfi tó bá rẹ̀yìn èèyàn tó jókòó Allahumma àfẹn tó bá wà lórí nǹkan àgùntàn mi ń bẹ lára rẹ̀ pé ẹni tó wà lórí ràkúnmí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ní mọ́tò wọ́n jókòó nù kò dìde àmọ́ tó bá jẹ́ kórè màálù àgórí ràkúnmí màálù gan tí màálù bá lè dó fún rákórè ràkúnmí ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka lọ bá jókòó dídúró tó ń ti dúró ó ti gbé pé orí ìdúró nìwọ̀n náà wà. Hmm. báṣe máa ṣe nù lọ́jọ́ àràfà àwa tá a sí lórí irú rẹ̀ á fẹsẹ̀ wa dúró á kọjú sálùkẹ́pìlà á gbọ́ wa sókè á mọ̀ tọrọ orí ayé àtọ̀pẹ́ yá mà. sọ àmọ́ pé láwọn gbogbo ká lọ kójọ sínú mọ́ṣáláṣí lọ́jọ́ àràfà báwa náà ń sá àràfà kò sí ń bẹ́ẹ̀. táwọn bá máa ṣe ká dáwọ́ ń bẹ̀. wọ́n lẹ́ni tó bá jẹ gbèsè tó a sọ pé kẹ́ mọ̀ bá san nítorí pé ẹ mọ̀ pẹ́ni tó bá lọ kọ ọ̀ràn bọ́ jọgọ̀dì ọ̀nìkan náà lọ yẹ kí jọgọ̀dì ó ṣe hmm. kọ́ máa gbé lọ ibi tó bá wù nítorí pé haram tẹ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ló ti mọ̀ pé haram kódà yóò tún máa yín mú sí nígbà tẹ̀ ń sọ fún un wọ́n máa sọ pé ọlẹ́sẹ̀ rere ò bùsùgbọ̀ nítorí pé ọ̀nà kan ṣoṣo tó ṣí sílẹ̀ níwájú tó ní ìsìn ọ̀nà àlọ́nà rìbá hmm. òun sì lè máa wòran kí bísíǹnẹ̀sì òun kọ́ dẹnu kọlẹ̀ hmm. láì mọ̀ pé nǹkan tó ń fẹ́ lọ dáwọ́lé gan-an oní ọ̀sọ̀dàkú rẹ̀ tẹ̀ hmm. nídìí bísíǹnẹ̀sì rẹ̀ yẹn torí gbọ́dọ̀ sọ pé yọ̀ọ́ àkọlọ́ rìbá ọ̀yọ́rọ̀ bẹ sọ̀dàkọ́t rìbá kì í wọnú àrísìkí àfikọ́ bàjẹ́ ẹnì kí gbogbo ẹni tí ń lọ gbowó èlé tí ń lọ yáwó èlé kò sí tàbí ṣùgbọ́n tó bá ti ga tẹ́lẹ̀ tí ń padà bọ̀ wá kúrú. ọlọ́ kò ní kúrú lásán yóò tún padà dára rà. torí délé owó èlé máa ba tèèyàn jẹ́ ni. Hmm. sọ́wọ́n àti ọmọ wí ẹlẹ́gbọ̀ ọ̀rẹ́ wí ẹlẹ́gbọ̀ ẹni jẹ́ màlẹ́ lólùmọ̀ nípa ẹ̀sìn náà sọ fún ẹlẹ́gbà àwọn àdì wàhálà tí wọ́n ń ké bọ̀ wá bá kálukú. tèmi ń filẹ̀ kẹ́yìn náà máa wò ó rántí ẹran sí ni. Hmm so nǹkan yóò kán tẹ̀ lè ṣe tẹ̀sí lè ràn lọ́wọ́ tí ọjọ́ pé tọ́lọ̀ ń bá fún yín láǹfààní àti lè ràn lọ́wọ́ ni pé káyọ̀ pé mílíọ̀nù márùn-ún iná ní gbèsè tí ó yá tó jẹ gangan owó yẹn tí wọ́n lọ sí mílíọ̀nù méjì hmm. so ẹ wà lọ bá àwọn ẹni tó ya lówó yẹn bá jẹ lé ìfowópamọ́ báńkì kò bá sì jẹ àwọn kan tán kóra wọn tó pé cooperative kan bá sì jẹ aládàáni kan tó náà wà ń kọ̀rọ̀ kan pé èèlò ni arákùnrin jẹ wọ́n ní five million ọ̀dà àwọn san five million yẹn kó kóńkóń tẹ ẹ bá kó lé lórí ẹ parẹ́ hmm. ọmọ aláwọn gbà bẹ́ẹ̀ ẹ bá sin lẹ́yìn hmm. eléyìí sí pé ẹ̀ràn nù hmm. àmọ́ bá san tó orí ẹ̀ torí náà bá ti ràn lórí ẹ ti ẹni tó ṣe pé ràn yàn láti takòtò tí ó ṣe o. tangana tí wọ́n lẹ̀ mọ́sálẹ̀ mọ́sálásí ṣé ń bẹ́ẹ̀ ni pé à ń ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam ọ̀kọ̀ pé kẹ́ ẹ ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ àmì ẹ má ṣe láṣẹ láṣẹ bóró ẹ̀yin ẹ̀sìn mẹ́jẹ ni jẹ́ pé ẹ̀sìn mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ lọ́nà tẹ́ fi máa ṣe fòkè ṣe fáàrí síra yín pé mọ́ṣáláṣí ti wá dáa ju tiyín lọ ẹ gbọ́rọ̀ hmm. ilé ọlọ́ọ̀mọ ní gbogbo ẹ̀ wípé àtọ́ nìkan ọba dé mọ́ṣáláṣí tí ọba ti ṣe sọ láti ní àlùjáná ní tààràtà <laughs> nítorí ibi tó dáa dé àwọn ẹlòmíì tí ẹ bá ṣe jù débi pé ní mọ́ṣáláṣí wọn tún gbé àwọn kìnnìkan tẹlifíṣàn lágbàgàdà ah, ah. wọn tún gbé sáré ògiri so hmm. gbogbo ilé wọn fìdí lè sinimá lẹ wọ nítorí àwọ bòmí hmm. so gbogbo irú eléyìí ni ọ̀tọ̀ anábì sọlá àdìsọlá ti hàn pé nínú àmì ìgbéǹda òkèèyàn hmm. òun náà ní káwọn èèyàn máa ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ fi ṣe fòkè ètò mọ́ṣáláṣí ti wá dáa ju ti ń lọ. àwọn bá pé táìsì yẹn lẹ̀ mọ́lẹ̀ pápá jùlọ láyé òde òní tẹ́ mọ̀ pé tá a bá tẹ ẹni sílẹ̀ ẹni ègbè ìtúkà ẹni ègbè ìdìgàrí so tá a bá wá tẹ táìsì sílẹ̀ tá ṣe ń ṣe pé ibẹ̀ náà ni sáfù tá a máa dúró sí so eléyìí máa ń bẹ lọ́nkọ́ máa burú hello. Eh, hello. wọ́n kọ́ ibi ẹ ti ń pè. ẹ eh, abdulrasheed láti Ìlọrin sọ. ìbéèrè yín. ẹ eh, mo fẹ́ bèrè nípa hadith kan ni pé àbóyá ó fẹsẹ̀ rìn lẹ̀ àbí ó fẹsẹ̀ rìn lẹ̀ mhm. hadith lórí pé àwọn aráàlú náà wọ́n ṣe máa sọ ẹ̀ fún wọ́n máa tún sọ ẹ̀jẹ̀ ọ̀dùnmọ́ mhm. gbọ́ lẹ́nu ẹnìkan ọ̀dùnmọ́ bẹ́ẹ̀ kì í béèrè. Ǹjẹ́ àmọ́ àmọ́ kí wọ́n sọ pé wọ́n san ìjìnlẹ̀ àmàdé sí i? Ẹ̀lọ́ ẹ̀lọ́ ọkọ yín o. Ọkọ yín. Nà. Muhammad láti Ìlọrin. Ìbéèrè yín. Nà wọ́n ní wọ́n ní sísà kan ni tó fún bí ọdún mẹ́fà sẹ́yìn nìsín wọ́n ti wà nínú oyún wọ́n ti wọ́n tọ́ máa sóhun ò rí àwẹ̀ gbà. Hmm. so wọ́n á bèrè pé ṣé wọ́n ò máa san padà ní tó bí ọdún mẹ́fà yìí ṣé wọ́n ò máa san padà ní àbí wọ́n ò san padà pẹ̀lú fídíà. ìbéèrè tí ẹ béèrè yìí a ti dáhùn kọjá lórí ètò lónìí náà ní láìpẹ́ ìtẹ́nìkan béèrè irú ètò farapẹ́ wọ́n san padà náà ni gbogbo gbàdán bá ti tó túká tó bá tó fírì wọ́n san ẹ̀ lórúkọ yín o hello Yeah. hello òun náà ti zero nine zero five one six four five four three zero nine zero five one six four five four three eight hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹtí ń ẹ jẹ́ ẹ à ń kírun lọ́wọ́ ń fi báyìí náà mo ti ń kírun lọ́sọ̀rọ̀ àgbéyàbí yasir oṣù sọ̀rọ̀ atúrákíraka hmm, méjì àkọ́kọ́ lákàtí ẹ̀ta méjì ìdókù tá a fẹ́ kí atúrákí kan mẹ́ tó bá kú kí ìmọ̀ọ́mù dìde fún lákàtà ó wá jókòó díẹ̀ àwa ìròyìn láti wá sí ṣùgbọ́n nàìjíríà ṣé a ti wọ láti ṣùgbọ́n ṣáwó náà àbí báwo. alhamdulilayi bẹ́ẹ̀ ni tó jókòó tí ìmáàmù jókòó yẹn kí ẹ ti kó fẹ́ ṣe jẹ́lifásọ̀lì sẹ́ráhà ìgbàgbé ló ṣe tó fi jókòó yẹn wọn ló pe sọláàtì ti pé ni láti subhanallah tó dìde tó pe sọláàtì rẹ nígbà tó bá sálámà tó yẹn forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì yóò tún á ṣẹ̀ṣẹ̀ sálámà mi. ẹ̀lọ́. láwọn aleikum àti ọba ọba sọ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ yín bẹ́ẹ̀ fi ń pè. ìdààmú orí ẹ̀ máa dùn orúkọ mi ni abdulhasi látàbí bẹ́ẹ̀ lẹ́sìn. ìbéèrè mi. mo ti bá àwọn àkọ́kọ́ náà ẹni tí ọlọ́run kábà pé láàrin rẹ̀ tó máa tó bóyá ó gba bí twenty five ó wá fún five tó ti complete ẹ̀ báwo ti parí yìí sí títí ìta wà ní ẹ̀kọ́ gbà mọ́ ni àbí márùn tí ó gbà ẹ̀ ní ẹ̀kọ́ gbà mọ́ tàbí ìtọ́ ṣe pàtàkì a sì fẹ́ rán gbogbo àwọn olùtọ́ tó gbọ́ wa létí pé anábà muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn ramadan oṣù wa lójú kòkòrò pé ká tún sọ sí yàmù ọjọ́ mẹ́fà ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwálì yìí ó fi yé wa pé gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pé gbogbo ọdún yìí ló fi ṣe sí yàmù fọlọ́ hmm. nítorí pé alḥasanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tó bá ṣe ìlọ́po mẹ́wàá lọ́lọ́run fi san fún yín tá a bá mú ọgbọ́njọ́ tá a tún fi jọ́ mẹ́fà kún ó di ijọ́ mẹ́rìndínlógójì lọ́nà mẹ́wàá ó di ijọ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta tó ọjọ́ mélòó náà wà níbẹ̀ ní ọdún ajẹ́pẹ́ gbogbo ọdún ló ti fi ṣe sòyàmù fọlọ́ tọ́m bá ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún ajẹ́pẹ́ gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi ṣe sòyàmù fọlọ́ kò tí ì rẹ́ra àmọ́ pé àná alánà náà ni rọmọbọ́nà tán pẹ̀lú gọ́lá téèyàn bá fi falẹ̀ téèyàn tó tètè bẹ̀rẹ̀ tó kò máa njọ́ mélòó níjọ́ mẹ́fà ó fi pé hmm. ọlọ́run kò fagbára wa ká. gẹ́gẹ́ bí ìbéèrè tó ní béèrè wá sí ẹnikẹ́ni tó bá jẹ gbèsè Ramadan kò láǹfààní láti lè ṣe sùyàmù ọjọ́ mẹ́fà yòó ṣáájú kó tó san gbèsè. nítorí pé ọ̀ràn yẹn lọ́nà bí wá léèrè ọjọ́ ọ̀gbìn dàrúkìyàmù ọ̀ràn yẹn rí ò wọ́n kò ládàá náfìlà wọ́n fi pọ́nra yẹn bọ́yọ̀ lè rọ́nà lọ ọ̀ràn yàn rẹ ti pé wọ́n tún fi ládàá náfìlà wọ́n tún fi kọ́ ọ̀ràn yàn rẹ kó lè bá àtúndọ́ ni tí ó ga lọ́la. Hmm. so ọ wàá sọ̀ràn yàn wàá ń ṣe náfìlà à ń bọ́ ń bẹ̀ hmm. ń bọ́ ń bẹ̀ wọ́n dàbí ẹni tó jẹ́ èèyàn lówó ni tí ń lọ́ọ́ bọ̀ àwọn èèyàn lówó ń ta sẹ́ni tó jẹ́ lówó fi ọ́ hmm. ẹ lọ́run ẹ yín o. Hello. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ni gàtí ń pè. Akeem ni láti Yadun. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ìmáàmù wa ìmáàmù. Ẹjọ́ ya ẹjọ́ ya ẹjọ́ ya omi sàkíyà. Bàbá wà ní ẹ̀yìn bàbá wà ní ẹ̀yìn ìmáàmù. Mm-hmm. Ó wá rí títí àwọn ará yẹn. Bọ̀dá tá a wà lẹ́yìn ẹ̀ àmọ́ àmọ́ Kùrán dáadáa. Ó dáa rí títí ẹ̀yìn rí títí ẹ̀yìn rí títí ẹ̀ gbàdúrà ó kàn. ọ̀dà ní sùúrù yìí tọ̀ ọ́ ti yé ẹ̀ńtọ́ bóyá ń pàkíyèsí mi ni mo ń pàkíyèsí pé bóyá ara ẹ̀ sọ nípa kankan tó yẹ pé ẹ̀yin ìyẹn ti ṣubú sínú ẹ̀ bó lọ́ọ́ fi làákà ìṣe ìjàmbá tó wá wí tó ń wí tó ń wí tó ń wí bẹ̀rẹ̀ ọlọ́mú lọ́wọ́ lọ sí rògbò tó ìmọ̀mù rẹ̀ bìlẹ̀ rẹ̀ ẹ̀rọ bìlẹ̀ rẹ̀ àyà oníṣẹ́ ká pàtó irú béèrè tí a lè ṣe nígbà náà ètí ìmáàmù bá sọ ẹja gbọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ so àyà oníṣẹ́ ká pàtó ẹja gbọ́ lọ́sẹ̀ tí mo. jazakumullahu khairan ya sheikh ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọlọńkọ bá fi san ẹlẹ òṣèlú láyé bí àti lọ́jọ́ agbóńgbèlè kíyàmà ibi láti yan ṣẹlẹ olónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. sharafdin gbadebo ọrọdí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹdẹ lọgbọmọṣọ Sheikh jazakumullahu khairan ọlọba yóò túbọ̀ bá a pẹ̀lú ní okun àti agbára tó pé ọlọba yóò túbọ̀ mọ ṣe fún yíwọ àti àlékún àlàáfíà bákan náà Allah lọ́wọ́ àgbọ̀ mi náà tí wọ́n dìjọ kọ́ orí wá láti òkè àdó akíntọ́lá ògbómọ̀ṣọ́ àti àwọn jama àti àjọ wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ jazakumullahu khairan ọ̀làdùnní gbolo lóko mi ọjọ́ mẹ́jọ ẹ̀ní láti máa pàdé pọ̀ lórí èdè tí a kò ní àlefíkù fìdí lórílẹ̀‐èdè àsìkò yìí kan náà insha allah títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtì máa kíra wa nínú ọgbà jẹ́nà insha allah wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.